sọmọ yìí pé mẹ́ta la máa mú nù wọn o ti jẹ́ kán mọ̀ pé wọ́n wọlé. Very good. Very good. Very, very good. Congratulations. Wọ́n lẹ́yìn lẹ borí nínú ìdíje yẹn. Hmm, mo dẹ̀ mọ̀ pé wọ́n á ti jẹ́ kó yé yín pé ẹ̀yin mẹ́ta péré la fẹ́ mú. Àbí? Hmm, tá bá ti wá mú ẹ̀yin mẹ́ta yẹn. Ẹ̀yin mẹ́rin tó kù ẹni lọ lọ́wọ́ òfìfo. Ṣé ti gbọ́? Ẹ jẹ́ kí n wá fún yín ní handshake. Àbẹ́fẹ́? Àbẹ́sà. That's very good. Ah. ah pẹ̀lẹ́ that's right eh, kí ni èjẹ fourteen sir fourteen pẹ̀lẹ́ eh, how are you ah very good kí lorúkọ ẹ Ẹniọlá congratulations pẹ̀lẹ́ wọn kọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kẹsàn kí ni èjẹ fifteen. Fifteen. Fifteen. How are you? Ṣé wà Yes sir. Very good. Pẹ̀lẹ́. Yes. Aj. Fourteen. Fourteen yẹn. Yes sir. You are quiet. Yes sir. Pẹ̀lẹ́. Hmm. Ah, twins ní yín ni. Bẹ́ẹ̀ni Ah, no wonder. Pẹ̀lẹ́. Yes sir. Yeah. How are you? kí lorúkọ ẹ wúrà ọlá very very good pẹ̀lẹ́. pẹ̀lẹ́ kí lorúkọ ẹ. Dasola. ọmọ ọdún mélòó ni ẹ. fifteen sir. fifteen ni ẹ pẹ̀lẹ́ Dasola pẹ̀lẹ́ congratulations. thank you sir. congratulations. Eh, ẹni ọlá àti wúrà ọlá àbí gbogbo ilẹ̀ kò rí rẹ gbogbo ilẹ̀ kò rí rẹ ẹ gbìyànjú gan o ẹ gbìyànjú àgàgà ìwọ àti wọ ẹ gbìyànjú ẹ ẹ lè máa lọ. thank you thank you thank you sir. thank you. ẹ kò lọ mọ́ n bá jókòó wọn á gbé ọpọlọ mi kalẹ̀ wọn á lọ bá bàbá bàbá bó ṣe rí bó ṣe rí bó ṣe rí nìyí bàbá wa fún mi ní ríǹgì kan ó ní tí n bá ti ti ríǹgì yẹn bọwọ́ obìnrin tí mo bá fọwọ́ kàn ìbá àjọmọdé ìbá àjàgbà tí o bá ń ṣe fájì ó ní màá mọ̀ mo wá wò pé mi ò ṣáà lè bọ́ sígboro kí n máa fọ́ kan àwọn obìnrin káàkiri káàkiri wọn á lólúwẹ̀ ń ṣe eré ni àbẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ irú mi kí n máa fọ́ kan obìnrin káàkiri bẹ́ẹ̀ mo ti wá wò pé kí ni màá ṣe o n bá fi organize competition fáwọn ọmọ secondary school mo mọ̀ pé inú gbogbo wọn yẹn àṣàrí virgin ibi tí mo ti wọlé sí wọn lára nìyẹn yes. ọ̀pọ̀lọpọ̀ eh. bàbá ọgbọ́n ò ní tán láyé ká máa lọ́sọ̀rọ̀. inú mi ti ẹ̀dùn torí mo mọ̀ pé lára àwọn ọmọ secondary school tẹ̀ ṣe competition fún yẹn àárí tó bíi eighteen virgins. eighteen báwo amadu tó twenty five. Ah. níbo lẹ ti fẹ́ rí níbo ṣé àwọn ọmọ tó ti báyé jẹ́ yẹn abẹ́ ẹ̀mọ́ tẹ́ ń sọ. tán rẹ̀ jẹ́ tán kò jẹ́ ń gbọ́ àwọn ọmọ yẹn mi ò rí ju vẹ́jì méjì lọ bẹ́ẹ̀ ni méjì péré bó ṣe yà yín.